الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إبوا خلق قولني هو لتدور أم المؤمنين ميمونة بنت الحارث رضي الله عنها أنها اعتقت وليدة ولم تستأذن النبي صلى الله عليه وآله وسلم فلما كان يومها الذي يدور عليها فيه قالت أشعرت يا رسول الله أني اعتقت وليدتي قال أو فعلت قالت نعم قال أما إنك لو أعطيتها أخوالك كان أعظم لأجرك متفق عليه ميمونة بنت الحارث تجي وكاننا ويوان نبي محمد صلى الله عليه وسلم تي ẹgbàwọ́ ọ̀rọ̀ yìí tọ́tọ̀dọ̀ rẹ̀ wá láti máa kó náà ní ẹ̀gbọ́n abdullahi bin abbas radiyallahu anhuma lọ́pọ̀lọpọ̀ gbà abdullahi bin abdullahi ó máa ń lọ maimuna tí ìṣẹ̀lẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ó máa ń tara bẹ́ẹ̀ láǹfààní. láti mà àwọn nǹkan míì tó yẹ pé kò hàn sí púpọ̀ nínú àwọn sàhábà nínú ànábì sallallahu alaihi ní ilé rẹ̀ nítorí bí ti ṣe jẹ́ sùn ó fún láǹfààní àti lè lọ wọlé nítorí nínú maharim. tọ́jú ìwọ̀lé lórí pé kí wọ́n fẹ́ Maimuna ní Ibn Abbas wà nítorí pé òun nìsín sí Maimuna ọjẹ́ Ibn al-Ukht Ibn al-Ukht Ibn al kò lè fẹ́ ukhtu ìyá rẹ̀ kò lè fẹ́ ọmọ ìyá ìyá rẹ̀. سوى خالق الإنسان بمثابة أمه يعني تبقى أجبان àbákùrò màmá rẹ bí màmá rẹ náà lórí torí rẹ àǹfààní mímá lọ sùn ilé Maimuna nígbà míì ilé tí Abdullahi bin Abbas tí máa ṣe òun náà ló fún láǹfààní àti àti nípìn nínú àdúrà dáná bí sallallahu alaihi wasallam ṣe fún tọ́lá pàdídì nínú gbèsè ayé rẹ̀ nítorí tó wá tó wá sún lè Maimuna wọ́n máa ń kíyèsí pé dáná bí sallallahu alaihi wasallam bá ti jí kí máa lọ gbé ibi tí wọ́n máa rọ mí sí láti lọ ṣe ìpalẹ̀mọ́ àti sàlùwálá láti ṣe qiyamul layl. Ibn Abbas ti wá sọ bẹ́ẹ̀ gbà kan wọ́n á sáré lọ bá rọ omi yẹn anábì tẹsẹ̀ máa lọ wá àyè ibi tá a máa dá mi sí Ibn Abbas kan gbé fún tomitomi ni inú anábì sallallahu alaihi wasallam wá dùn ni wá ti àdúrà yẹn fún pé Allahumma faqqihhu fid-din wa 'allimhu at-ta'wil ọlọ́run fún ní àgbọ́yé nínú ẹ̀sìn oṣù kan ní àlàyé àgbọ́yé àlàyé ìtumọ̀ alukur'an so gbogbo nǹkan méjèèjì lọ lápá lára abdullahi bin abbas radiyallahu anhuma maimuna bint al-harith ìyàwó anabi muhammed sallallahu alayhi wa sallam ọlọ́run ọba kó yọnu sí anaha a'taqat walidatan wọn ni ọgbọ́kùn ẹrú lọ́rùn. ẹrú rẹ̀ bìnrin kan ó ní ẹrúbìnrin kan wàlídà òun náà lẹrú ẹrúbìnrin so ọbọkùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ nítorí pé àwọn èèyàn máa ń lẹ́rú wọ́n sì sọ pé àwọn ẹrú yẹn min ẹ̀ẹ́dẹ́rì jihad nínú àwọn orípa jihad tí jihad bá wà. àwọn ẹrúgun máa wà nítorí pé gbogbo obìnrin tẹ́ bá ti lè mú lójú ogun ni àbí nílé àwọn ọ̀tá yín tẹ̀ ń bájà ni àbáwọn ọmọ wọn kéékèèké ìsìláàmù yóò sọ gbogbo wọn dẹrú lẹ́ẹ̀kan náà yóò sọ gbogbo wọn dẹrú lẹ́ẹ̀kan náà ìgbà tí èsì pé àwọn gbé nǹkan jà èsì pé àwọn náà bá yín fìjà pẹ́ ta báyà wọ́n sin àwọn ọkọ wọn aṣojú ogun ni báyà ilé ọ̀tá lẹ ti gbógun lọ bá ẹ ti wá ja àwọn ọ̀tá lógun ẹ ti ṣẹ́gun wọn ẹ wá yabo àwọn ilé wọn gbogbo àwọn obìnrin wọn tẹ bá bá àtàwọn ọmọ wọn kéékèèké kùnrin àti lóbìnrin gbogbo wọn pátá wọn ti di sàbáyà àwọn ẹni tá a kó lẹ́rù gùn so àwọn eléyẹn wọn á máa padà pín wọn fáwọn jagunjagun àwọn tó kópa nínú ogun wọn pín wọn fún wọn gbogbo ẹni wọn bá sì pín fún ọ tí wọn bá jọkùnrin tẹrú tí wọn pín fún ọ tó bá jóbìnrin ẹrú tí wọn pín fún ọ ó ti dẹ̀tọ́ fún ọ pé kọ ọ máa bá lò ọlọ́ni walladhina hum li furujihim hafidhun. إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين àwọn mọ́mìnì nínú ìròyìn wọn ni wọ́n máa ń ṣọ́ abẹ́ wọn àyàfi fáwọn ìyàwó wọn yẹn ni kò bùkátà láti ṣọ́ abẹ́ rẹ̀ fún ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀ ò ṣe bùkátà kó ṣọ́ abẹ́ rẹ̀ fún ọ nítorí pọ̀ nínú nǹkan àfojúsùn Islam tọ́lọ́run ẹlẹ́dàá wa ti ṣe lẹ́tọ̀ọ́ pé kẹ́ máa fẹ́ra yín òun náà ni pé ọlọ́run ẹlẹ́dàá wa wọ́n fẹ́ sọ yín kúrò níbi gbogbo òṣèkúṣe wọ́n fẹ́ lé yín kúrò níbi gbogbo òwákúwà tòun mà tó bá wá jẹ́ pé ìyàwó ọ̀mà léèdì kánì ọkọ náà òun náà máa gbèjì sani fún ìyàwó rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n wípé ìfẹ́ àti fẹ́ rí ti ń bẹ lábẹ́ léèdì ìfẹ́ àti fẹ́ẹ́rì ti ń bẹ lábẹ́ aṣọ yóò mú èkìní kejì wọn máa wàrà nùbò mi torí àwọn sọ pé láàwùrọ̀já lẹ́yìn náà rọ́jò lè wáza òjá tẹ́ kò sí ìhòòhò láàrin ọkùnrin àti ìyàwó rẹ̀ torí ẹ̀ ẹ nídìí láti sọ abẹ́ yín fáwọn ìyàwó yín àwọn máa mẹlẹkẹtì ẹyìnmáàánù bákan náà àwọn ẹrú tẹ níkàpálẹ lórí àwọn eléyìí náà ẹ bùkátà láti sọ abẹ́ yín kúrò lọ́dọ̀ wọn torí pọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ fún yín pé kẹ́ ẹ máa bá wọn lò. tọ́ fa innahum ghayru malumin kò sẹ́nìkan tó gbẹnu àtẹ́lù yín tó bú yín nítorí pé ẹ̀ bá sọ abẹ́ yín lọ́dọ̀ ìyàwó yín ẹ̀ sọ abẹ́ yín lọ́dọ̀ ẹrú yín. tọ́ ẹrú yẹn wọ́n lè rí látàrí pé nínú ogun ẹrú yẹn gbà mí ó lè ní látàrí pé ó lọ́jà nítorí pé ẹni tí wọ́n pín fún òun gbé lọ tà lọ́jà nítorí pé iná ló fi jẹ́ pé nínú ọ̀ṣẹ́ríà wọ́n ti rò pé ṣé ìṣirò èèyàn láàmú afẹ́rú ni àbí ìṣirò bíi màálù bíi àgùntàn àwọn tó sọ pé eléyìí wọ́n wá nínú bíi usul ní nǹkan tá a máa ń pè ní qiyas ash ọ̀rọ̀ tá à ń fi ń wé ọ̀rọ̀ látàrí ipá àwọn tá à ń fi wéra wọn jọra wọn. so wọn á ní sẹ́ kí a fi ẹrú ká fi wé èèyàn kan nínú àwọn mànẹ́bí Adam ṣé ló mú ni àbí ká fi wé àgùntàn àbí bíi màálùú tó ń lọ bá a mú àwọn tó ní ká fi wé èèyàn wọn ni à èèyàn ló náà wọn mú kálà ẹni tá a sì la ìsìn bọ̀ lọ́rùn lèmádà nítorí kó náà ní làkàì wọlé àkùlù màná àtọ tẹkílẹf wọn ní ọpọlọ sí ní ààyè ibi tí àwò sùnsùn tá a fi la ìsìnbọyàn lọ́rùn gbogbo ẹni tó bá ti ní làkàì o ó ti wà nípò ẹni tá a la ẹ̀sìnbọ̀ lọ́rùn ìdáni fọwọ́ ìnsàn torí ẹ̀ ìyàn ni àwọn olùmọ̀kejì àwọn sọ pé rárá ẹranko lélẹ́yìí kò yàtọ̀ sákùtà yàtọ̀ sí màálù lèmádà nítorí pé yuba'u wa yushtara èèyàn lè ta èèyàn lè rà yàtọ̀ sẹ́yìn ẹnìkan bá gbówó lé ọ lórí pé ibà làwọn fẹ́ tọ̀ à lọ́wọ́ pé ìwọ gan alára ó ti kọ́kọ́ dalẹ̀ rú kó tó ti pa àwọn èèyàn yòókù tiẹ̀ gbọ́ pé àbórí ẹ̀ dàrú ẹ̀ ọ̀fẹ́ táyì á zọmọ pé nínú ẹ̀ṣẹ̀ ńlá nù Ànábì sallallahu alaihi wasallam ni ẹni tó bá lọ́ọ́ ta ọmọlúàbí tó sì tún jẹ́wọ́ rẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá dáná bí lóun ó ti torí rẹ̀ jẹ́ni tí ọ̀bẹ ni náà jà níwájú ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndà òkèèyà irú àwọn tó máa ń jiyàn gbé tó tún máa ní kí wọ́n san owó báyìí wọ́n wà bẹ́ẹ̀ torí rẹ̀ akérèwọ́n kùn wá ìwọ tó wá fún lẹ́rù yẹn lákòbìnrin ni wọ́n fún lọ́fẹ̀ẹ́ fi ṣe ó lọ́wọ́ nídìí obìnrin kan tí wọ́n máa dalé òun kan àbí òye òun sì fẹ́ bọ́ ọkọ òun torí délé ó gbé lọ́jọ́ ọlọ́ta tí wọ́n bá wà rà ẹrú yẹn náà ó tún ti wà bẹ́ẹ̀ àwọn máa mẹ́lẹ́kẹ́ ẹ̀yìn máa nù so ìwọ náà tó ọ̀rọ̀ àwọn olè máa bá sùn so àwọn ẹrú yẹn iye tó olè máa bá sùn torí kọ́ba wà lábẹ́ ìkápá rẹ̀ ìsìláàmù ò fi gbèdéke òǹkà kan sí pé wọn gbọ́dọ̀ ju iye báyìí lọ yàtọ̀ sí ìyàwó tíṣẹ̀rí àìsàn sáà sọ pé wọn gbọ́dọ̀ ju mẹ́rin lọ wàyí o ẹni tó bá lẹ́rú tó fẹ́ máa bá sùn torí ikú bá lórí ẹ̀ ṣe pé ọba ti ní ìta ìní náà ló sì máa rọ́ọ̀lù ọgbọ́dọ̀ ṣe ní pè ní alẹ́sìtìbọ́rọ̀ alẹ́sìtìbọ́rọ̀ òun náà ni pé ó jẹ́ kí inú rẹ̀ kọjá mímá ẹ fún láǹfààní kó ṣe nǹkan oṣù ẹyọ kan. lẹ́yìn ìgbà tó ti bọ́ sí ọ lọ́wọ́ láti fi mọ̀ pé àpò òbí rẹ̀ má ẹnìkan ò ní nǹkan kan nípamọ́ nínú àpò òbí rẹ̀ gbàtàbàtò àmọ́ àpò òbí rẹ̀ mọ́ látàrí nǹkan oṣù ẹyọ kan tó ti ṣe wọn ìgbà náà ni ó tó wá jẹ́tọ̀ fún ìwọ olówó rẹ̀ tuntun ní ìsìn láti máa bá lò so Maimuna ó ní ẹrúbìnrin kan ó wá bọ́kùn ẹrú lọ́rùn rẹ̀ ẹ ti máa pé àlè islam òun ọ̀sọ́ yìí pé ká haram islam sọ pé haram islam ní tọ́tọ́ ni yóò sì máa bẹ bẹ́ẹ̀ díjọ́ gbẹ̀ndà òkè yá mi nítorí pé ìmúnilẹ́rú ní í ṣe pẹ̀lú jihad jihad ò sì ní tán títí díjọ́ gbẹ̀ndà òkè yá jihad bá ti ń bẹ́ẹ̀. ìmọ̀ amúnilẹ́rú yóò máa bẹ ìyàtọ̀ á bẹ láàrin ìmúnilẹ́rú ti Islam àti ìsọmọdẹ́rú àwọn alágbára ayé gbogbo tí èsè mùsùlùmí ìmúnilẹ́rú ti Islam iná ìlẹ́ta ti kọ́kọ́ sọ pé ẹ̀yin bá ń bá àwọn kan jagun àwọn ẹni tẹ́ ń bá jagun yàn àwọn ìyàwó àtàwọn ọmọ àwọn obìnrin sábà kó wá sójú ogun. So tí èsì pé àwọn náà ń bá yín jà tọ́wọ́ bá ti dun àwọn ọkùnrin àwọn ọ̀tá yín kèfèrí tẹ́ ẹ ti pa ìtọ́pọ̀ nínú wọn àbí gbogbo wọn àbí wọ́n ti ẹ̀ túlẹ̀ gbogbo àwọn obìnrin yín ẹ̀ mú wọn lẹ́rù gùn tọ́ tó bá rí pé ilé wọn láti lọ́ọ́ jà wọ́n lógun nílùú wọn lẹ́yìn tá a bá yanjú àwọn jagunjagun tán á yàbò wọn gbogbo àwọn obìnrin àtàwọn ọmọ wẹ́wẹ́ tá a bá kó mbẹ̀ wọ́n di ẹrú ẹrúgun fún Islam tọ́ eléyìí jẹba a sọ pé àwọn obìnrin kan kó wá sójú ogun tí wọ́n bá ti bá yín jà ẹ fàlà sí ọ̀rọ̀ yẹn dì torí pé nù sẹ́rí àjọ yẹ yín kéka sí kí wọ́n máa sọ̀rọ̀ lásán ìsìnká kan máa sọ̀rọ̀ torí kọ́ gbọ́ Yorùbá àbí torí kọ́ gbọ́ Lárúbáwá àbí torí kọ́ gbọ́ Haúsá àbí torí kọ́ gbọ́ English nínú sẹ̀ríà gbogbo kẹ́límà kan tí wọ́n máa jáde lẹ́nu rẹ̀ wọ́n máa jáde lábẹ́ kó òfin lọ sọ bẹ́ẹ̀ òfin lọ sọ bẹ́ẹ̀ ó sì máa ma lórí rẹ̀ bó ṣe sọ. torí ẹ̀ tó bá jẹ́ pé àwọn obìnrin yẹn bá ń ba yín dà lójú ogun Islam sọ pé ẹni tó gbé tó gbójú ìjà sí yín tó gbé nǹkan ogun lọ ẹ̀yin ló dojú ìjà kọ́ ni kò bá jẹ́ obìnrin ẹ̀ka náà fi sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́ làwọn sọ fún àwọn jagunjagun má pọ̀ obìnrin bẹ́ẹ̀ ni tí ọba ti bá wa jà tí ọba dojú ìjà kọ wa àmọ́ dojú ìjà kọ wa à kí ni wọn náà ṣe wọn náà dojú ìjà kọ ni sẹ́ni tó dojú ìjà kọ yìnyẹn sẹ́yìn bá jẹ́ pé yáwọ́ ẹ lè ṣe kú pa torí pé náà fẹ́ pa yín ni tó bá sì jẹ́ pé mímú lẹ mú un lójú ogun òhun ọ̀rọ̀ rẹ̀ ó kú òní pé ńgbà tó ti mọ́bìnrin ẹrú náà ní ọ̀dà automatically kò sí automatic kankan bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ yọ bọ́ sí oríṣi ọ̀nà kejì tá a tún fi máa mú yàn lẹ́rú ní pé tá a bá ti jà tán a ti wá kó àwọn ìta rí kó nínú àwọn kèfèrí a rí wọn kó láàyè olórí àwọn mùsùlùmí yóò sẹ̀sà nǹkan ẹyọkanu márùn lórí wọn àkọ́kọ́ nínú kọ́ pa wọn nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ta wa ni wọn àwọn náà gan alára ibi táwọn ti ń gbìyànjú láti fi wọn sóúnjẹ alẹ́ wọn ní kọ̀ láti fi wọn sóúnjẹ ọ̀sán àbáàrọ̀ tó ọlọ́run lọ́kàn ní kọ́wọ́ tí wọ́n yá tá a fi rí wọn kó torí rẹ̀ pípa alápá wọn tọ́ba wu olórí wa ìyẹn amirul mu'minin kìí ṣe ọ̀gágun o olórí gbogbo orílẹ̀-èdè Islam tó ń rán ọ̀gágun tó bá wò ó lè pé kí wọ́n pa gbogbo wọn. tọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni alimẹ́nu wọ́n lè pé kí wọ́n tú gbogbo wọn lẹ̀ lọ́fẹ̀ẹ́ kí wọ́n máa lọ. ṣé ẹ máa pé àwọn náà lè wo irú orí làǹtìlàǹtì bàǹtàbàǹtà tó ń ṣe fún wọn kí wọ́n sọ pé àwọn asilamuna li rabbil alamin àgbà islam ẹlẹ́ẹ̀kẹta fìdá ibi tí fìdáwò ara ibi tó ti wá nùnú sẹ̀rí àyàtọ̀ sí ìtẹ́yìn máa lọ sí ẹ̀yẹ bá lẹ́yìn yorùbá lẹ́wọ̀ tó kú ọ̀gbọ́dọ̀ tí òkúta ìkúta ẹ̀ lọ sí fìdáwò ẹ̀ rí i pé ah ọlọ́wọ́ ẹja fama bẹ́ẹ̀ lẹ́ lò ọ̀dà fìdá òun náà ní ìràpadà ìràpadà so olórí wa ẹni sọ pé oníkálukú nínú yín táwọn èèyàn rẹ̀ bá ti lè wá san iye báyìí wọ́n rà nù àbí káwọn sọ pé àwọn kèfèrí náà múnú wa so wọ́n mú àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n mú lójú ogun wa kí wọ́n fi wá gba pààrọ̀ àwọn tiwọn táwa náà mú wọ́n á lè jẹ́ pé àwọn èèyàn tiwa márùn wọn mú ó lè jẹ́ èèyàn tiwa márùn la mú káwọn èèyàn tiwa wọ́n jẹ́ gbẹ̀rún lọ́wọ́ wọn tó ń ti pé inṣàlá kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọn ò bí kẹfìrí náà dá tó a kó mùsùlùmí one thousand nígbà táwa rí márùn nù yín mú ọlọ́mọdé so káàtì ẹ̀kọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lápòjúwe torí àwọn márùn táwọn bá release á nìkan ti torí wọn release gbogbo one thousand mùsùlùmí tó wà lọ́dọ̀ ẹ̀jẹ̀bẹ̀ apá wọn àwọn náà ti pa wọn tiwa so that is ẹlẹ́kẹta ẹlẹ́kẹrin òun náà ni kí olórí wọn sọ pé òun sọ gbogbo wọn dẹrú ibi tí àwọn ọkùnrin náà ti máa dẹrú náà gbogbo àwọn ẹ̀dá amú yẹn wọ́n ṣe al-istirqaq wọ́n sọ gbogbo wọn dẹrú ẹlẹ́karùn-ún olórí wa ti sọ pé wọ́n fẹ́ sọ wọn dẹrú wọ́n sì fẹ́ pa wọn wọ́n fẹ́ tú wọn lẹ̀ lọ́fẹ̀ẹ́ wọ́n sì fẹ́ fi wọn ṣe ìràpadà kankan àmọ́ wọ́n fi wọn lẹ̀ wọ́n máa bẹ lórí kúfùrù wọn tí wọ́n ń sìn yẹn fún èsì ìṣẹ́rú àmọ́ wọ́n máa san jizya fún ad-dawlatul islamiyya owó taràn tí kèfèrí gbọ́dọ̀ máa san fún ìjọba ẹ̀sìn islam tó bá máa gbé abẹ́ àṣẹ àjọba ẹ̀sìn islam. so báwọn ẹrú ṣe máa wà nù al-islam bó ti ṣe sọ wípé ìmúniláró kò ní tán. títí dijọ́ gbẹ̀ndẹ̀ òkèèyàn níṣẹ́ ni ó papọ̀ máa ń tí máa sábà bí ìmúnilẹ́rú nínú òfin ọlọ́run ó náà ní aljihad bàtí jihad ó sì máa bẹ títí dijọ́ gbẹ̀ndẹ̀ òkèèyàn ajẹ́pọ̀ kan nínú orípa rẹ̀ nìyẹn kò lè parí ní tiẹ̀ náà ṣùgbọ́n àwọn alágbára alagbara àwọn máa mú àwọn èèyàn lẹ́rú látàrí pé yín lọ àwa dáa jù yín lọ àwa lè yàn ẹranko lásán lásán lẹ́yìn irú àwọn àgbọ́yé yẹn ló ń bẹ fún àwọn ọ̀tá nínú àwọn kèfèrí láti ayé john náà lẹ́sìn máa rí i pé tó ti pé láwọn ọ̀pọ̀lọpọ̀ àyè nínú àwọn ilẹ̀ àwọn èèyàn dúdú náà kì í ṣe pé jihad kan tó jẹ́ ti Islam nínú làwọn èèyàn ṣe ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́ba lọ́ba lọ́ láwọn ẹrú lọ́ láwọn àlàrí so àwọn ẹrú tí àwọn bá níyẹn bó làwọn náà ṣe ní wọn ogun jàlélíyà tí wọn náà tí wọn ń jà ṣàǹkó gbogbo ẹ tó náà bá mú yàn sàtàyàn ni ó sọ ọlẹ pé máa lọ léyìn o àánú rẹ ṣe mí àánú rẹ àánú rẹ bá a ṣíọ kí lọ́ọ́ bá jà sí lásìkò lẹ̀ so àwọn ogun jàlélíyà tí wọn tí wọn ń jà wọn máa fi múra wọn lẹ́rú ẹ sì rí i pé títí di òní yìí lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀dọ̀ àwọn ọba àwọn èèyàn dúdú lọ́pọ̀lọpọ̀ àwọn àyè àti ìlú àti orílẹ̀-èdè àwọn ọba yẹn sì tún láwọn àlàrí títí dòní yìí nítorí pé sẹ́yìn mọ̀ pé ẹrú tá a mú lẹ́rú láti pìlẹ̀ gbogbo ọmọ tó bá bí náà ń kọ́ ẹrú náà tó ìdí nù tí wọ́n ti pè sẹ́kẹ́sẹ́kẹ́ ẹrú tí èyí fi já wọ́n sá máa wà lọ bẹ́ẹ̀ náà wọ́n máa wà lọ bẹ́ẹ̀ náà tọ́ láti pé lọ́dọ̀ àwọn ẹ̀yà míì bí àwọn olóyìnbó dé ní àwọn European countries tó tún fi dórí Amẹ́ríkà tí wọ́n padà wá dámà lẹ́yìn ọ̀rẹ́ yìí tí gbogbo ò tí ì jọgọ́rùn-ún mẹ́ta ọdún lọ di ní ìsinyìí báyìí so ẹ̀rí pé ńgbà tí wọ́n kọ́kọ́ wọ́n kọ́ mọ Amẹ́ríkà yẹn láwọn England yẹn so wọ́n fẹ́ develop rẹ̀ wọ́n fẹ́ lé àwọn ọmọ onílù àwọn ọmọ onílẹ̀ wọ́n fẹ́ lé wọn kúrò nílẹ̀ wọn so àwọn náà ni wọ́n ń pè ní bush Indians so àwọn India aroko àwọn gangan lọmọ onílẹ̀ ní gbogbo ní wọ́n ń pè lamẹ́ríkà lónìí especially United States of America the same thing náà ló applicable lórí Canada so England náà ni bó tilẹ̀ jẹ́ pé Canada àtàwọn àti France wọ́n jọ pín mọ́wọ́ France rí rondo kan mú bẹ́ẹ̀ so àsìkò gbà tí wọ́n rí àwọn ìlú yẹn so wọ́n á fẹ́ develop ẹ̀gbá kù lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n ní so wọ́n bẹ̀rẹ̀ sí ní kóra wọn lọ sí ilẹ̀ tuntun tírẹ̀ ló ti jẹ́ pé tẹ́ bá study ẹ̀ rí i pé England wọn à sọ pé wọ́n fún amẹ́ríkà lómìnira abẹ́tí kàńtì so wọ́n fún canada lómìnira wọ́n fún australia lómìnira náà fún england náà gbogbo ẹ̀ tán gba gbogbo ìlú wọ̀nyí àwọn ọmọ england náà lọ wà lọ australia àwọn náà náà wà canada o àwọn náà náà wà lamẹ́ríkà o ó tilẹ̀ jẹ́ pé àwọn òyìnbó mi náà tún wá lúpọ̀ mọ́ wọn lamẹ́ríkà ok wọ́n sọ pé wọ́n fún wọn lómìnira ìgbà tí England dá Commonwealth stage sílẹ̀ ìtumọ̀ Commonwealth tẹ́yìn ọmọ fi ṣe fáàrí ńgbà tó pọ̀lọpọ̀ maestro ike eh, Nigeria ní status citizen of Nigeria wọ́n ní status gbogbo àwọn citizens of Commonwealth state ní kí ọmọ àlùjẹ́nà ní jẹ́ Commonwealth àwọn ìlú tá ìtumọ̀ Commonwealth nìyẹn mo rò pé ó yé wa àwọn ìlú tá a mú lẹ́rú tá a fi téènì bọ̀ lọ́rùn tọ́jẹ́ pé àwọn ni wọ́n ń jẹ́ kí Britain kọ́ jẹ́ the Great Britain the empire of the Great Britain tó pé gbogbo gbogbo orígun mẹ́rin ilé ayé làwọn gbà so ìtumọ̀ Commonwealth ni o táwọn á ti fáàrí tàbá kan tá a wà ní airport tí wọ́n á síbi ya passport rẹ̀ tán kọ́ lọ jókòó mẹ́ pé what do you mean I'm a Nigerian and a Nigerian citizen have the status of Commonwealth citizen. Uh, irọ́ lásán ó dàbí francophone tẹ́tú mọ̀ náà àwọn ètí France kó lẹ́rú nù àwọn francophone countries àwọn ètí France kó lẹ́rú nù ó sàjà afagbọn abẹ ńlẹ jẹ sẹ́rí ìgbà tí àwọn England yẹn tí wọ́n á di America wọ́n fẹ́ develop ẹ̀ tí bá ẹ̀rí pé wọ́n sọ pé àwọn fún America lómìnira but wọ́n fún Canada lómìnira Canada wọn ni Commonwealth wọ́n fún Australia lómìnira wà nù Commonwealth but America wọ́n fún lómìnira nítorí pé àwọn láàrin ara wọn náà ni wọ́n yarí mọ́ra wọn lọ́wọ́ ní United States of America pé kí bàbá àwọn ìyá àwọn England kó padà sílé àwọn ti débi àwọn di ẹrẹgẹdìgẹ bye bye. mo kò sọ̀rọ̀ pé ẹ naa ni àwa ẹtù wá bí dábì lẹ àwa náà àwa náà ni kò sọrọ pa gbòmìnira torí ẹni ìjà ni wọ́n jà láàrin ara wọn ìgbà tó wọ àwọn ẹni tó lọ sí dùn ìyá àti bàbá England yẹn rọ akangara kó mẹ ẹ wọn ni wa ha ṣé wàá rí England yẹn àbí yẹn ìgbà tí wọ́n kóra wọn débẹ̀ wọ́n rí kó ju agbára wọn lọ nítorí pé ẹ mọ̀ pé tí orílẹ̀-èdè bá wà láyé tí ilẹ̀ wọn bá tóbi gan tọmọ ìlú bá kéré gan irú ìlú bẹ́ẹ̀ kìí ní fọkànbalẹ̀ kìí ṣe gbé ní ìsìn bíi ẹ̀yìn kápẹ́ bíi Ògbómọ̀ṣọ́ láǹdì kápẹ́ iye èèyàn tọ́jọ́ màlúù yìí gbogbo wọn ju one thousand lọ ìlú yọ̀ ní sẹ́gbẹ̀ o nítorí pé àwọn ọ̀tá wọ́n máa sojú kòkòrò àti gbà máa yín lọ́wọ́ ní ti máa ṣẹlẹ̀ gbogbo kọ́ńtì ilé ayé nù torí rẹ̀ irú kọ́ńtì ìjọba wa rí bẹ́ẹ̀ yóò máa wá yóò ṣílẹ̀kùn fún gbogbo àjòjì kọ́ wa dọ́mà lù ọ́ yéé ṣe torí pé wọ́n fẹ́ràn yín o torí pé wọ́n fẹ́ fi yín dìfẹ́ǹdì territory wọn so mélòó gan lọmọ England náà ẹ mọ̀ bí United States of America ti tóbi tó ni State kan míì ní America. wọ́n fẹ́ẹ́ tó gbogbo Nàìjíríà yìí bíi California State ẹyọ kan ni ok èèyàn mélòó wà ní ọmọ England yìí so wọ́n ní láti wá kó àwọn èèyàn dúdú wọ́n wá kó wa sẹ́wọ̀n pé bá ń ṣe bá àwọn èèyàn dúdú ń gbà yẹn wọ́n bá wa pé àlájú majority wa àlájú majority wa ojú kòkòrò ní dá wa láàmú so ìfẹ́ àti borí ọmọ ìyá wa ká lè bá gbàlú gbalẹ̀ má lọ́wọ́ torí bẹ́ẹ̀ lóyìnbó wa bá wa a sì lájú pa pé àmọ̀wé kankan kọ àmọ̀wé kankan kà iná lẹ́sẹ̀ rí táwọn èèyàn míì pàápàá jùlọ àwọn Yorùbá tẹ́rì tí wọ́n gba wèrè mọ́yìnbó yìí ẹ̀rí tí wọ́n máa ṣe kúbọ̀kúbọ̀ tí wọ́n máa ṣe kúbọ̀kúbọ̀ tó bá ti gbóyìnbó tó bá ti mọ̀ wíkọ́ tó wọ́n máa ka àwọn òyìnbó yẹn fún ah England ah àwọn colonial master àwọn sinin colonial master ẹni tó mú yín lẹ́rú ẹbí wọ́n ti kọ́ ẹ̀rọ báwọn bàbá ńlá àwọn ọ̀mọ̀wé kọ́ tẹ́lẹ̀ wọn ọ̀mọ̀wé ká àgbà tó òyìnbó dé lódì pé Yorùbá náà ń kọ̀wé ní kàwé abẹ́ lálfábẹ́ẹ̀tì Yorùbá ni ṣé lálfábẹ́ẹ̀tì òyìnbó náà ni abẹ́ kọ́ni ṣé bí òyìnbó náà kó lójú gbìn. <laughs> yóò bó ní kankan darí wọn dàbí àwọn ẹ̀yà míì bí àwọn haúsá yẹn àwọn haúsá àwọn fúlàní yẹn torí ọ̀làjú ẹ̀sìn Islam ó ti dé àwọn agbamẹ̀dógbòrì yẹn ó ti lé lẹ́gbẹ̀rún ọdún so wọ́n wá lu ọ̀làjú Islam wọ́n ti làjú gidigidi wọ́n ti ń kọ̀wé ó ti lé ní one thousand years láwọn agbọn mẹdúgùrì yẹn àti lẹ́yìn ọ̀rẹ́ yìí táwọn haúsá fúlàní náà gba islam wọ́n ti ń kọ̀wé ó ti ń sún ọlọ́pàá àwọn tọpẹ jù nù wọn ga kì í sọ̀rọ̀ five hundred years torí ẹ ẹni tí wọ́n kọ haúsá pẹ̀lú arabi larubawa mo náwọn àwé bẹ́ẹ̀ jẹ pé arabi larubawa wọ́n fi kọ gbogbo nǹkan fẹ́ kọ haúsá ló sì máa kà títí di sìn ẹni tí ń kọ bẹ́ẹ̀ wà táwọn nídìí kí wọn fi ń fi ní alifábẹ́ẹ̀tì òyìnbó kìnnì bàbá ńlá yorùbá wo ló ń tiẹ̀ ronú pé kó náà bá wa kírètì alifábẹ́ẹ̀tì kó tó di pé òyìnbó dín kó sí àfi ká máa pàrọ̀ kò ránṣẹ́ ìbẹ́ẹ̀ ìlà ọkọ̀ lè mú bàtà fún owó eléwé tó lọ fi jíṣẹ́ lọ́yọ̀ àwọn wa máa ṣe tẹ̀síìrì oríṣiríṣi bàtà lélẹ́yìn tó bá tiẹ̀ lọ jẹ́ bàtà alábọ̀tẹ́ni àbá pé bóyá wọ́n ní òtútù ń bọ̀ o bàtà alábọ̀tán kí gbogbo ìwà máa wọ afẹ́sálúbàtà <laughs> so àwọn tó lóye lọ́mọ pé bóyá ìtẹ́gbà lérò bàbá bóyá ìtẹ́gbà lérò pé ọ̀rọ̀ ìròkòtà parẹ́sẹ́ yóò yẹ ẹ sá lọ fi bàtà á ti kan náà ókè sọ wá pé ìwé ni wọn kọ wọn sọ pé nǹkan báyìí báyìí ni a fi bàtà yìí ti tọ́ bá ti dé o sáàsì mú ah. àbámọ̀ wíkà á sọ tó ń tọ́ ní kọ́ ẹ̀ tó ń tọ́ ní ká fi bàtà sí níjàre lẹ́nu kan bá fẹ́ máa fún jẹ́ sí mi tó dákúlọ́ wábi jókòó. sòtòrí de eléyìí ó túmọ̀ sí pé bóyìnbó ṣe bá wa nu alùpùpù àmọ́wé kankan àmọ́ kankan kọ àmọ́ kankan kà ìfẹ́ àti borí ọmọ làkejì gbàǹkan rẹ̀ ó sì wà fún gbogbo àwọn aṣíwájú wa ẹsẹ bẹyìn náà gbọ́ abẹ ẹ maistri pé ogun Yorùbá kan wà tí wọ́n jà ogun àìnídìí ogun àìnídìí ló kọ rẹ̀ èdì yanni kí ló kí ló kí ló mú ọ sí ibùsọ̀mọ̀ ẹ̀yà rẹ̀ gà wọn ò ní lè sọ kò nídìí àwọn ìlú yìí kàn lè sígun lọ síbi kan wọn máa kó wọn lẹ́rú wọn máa kó àwọn òbí wọn wọn máa kó gbogbo dúkìá wọn ìlú wọn bá fọ́. èèyàn gbé ìwé history láyé ìgbà tá bẹ̀rẹ̀ sí ní kọ́ kẹ́ wo iye ìlú mélòó nílùú Yorùbá ìlọsẹkù láàyè rẹ̀ láti jọ tọlọ́run bá ti ní kọ máa jẹ lò ìlú mélòó ló sì kú láàyè rẹ̀ tó tún lọ bòmí ogun ló sí wọn torí pé kálukú ní ambition àti borí ọmọlàkejì gbà kan rẹ̀ orí bẹ́ẹ̀ lóyìnbó bá wà ní ìsìn tí wọn bá ń pera rẹ̀ lọ́mọ àlùkà ní ìsìn Yorùbá lẹ́wọ̀n ẹni bá ìwọ ọmọ ìgbà ni ọ́ àbí ojú ẹ̀pẹ̀rẹ̀ rẹ lọ́mọ ọ̀yọ́ àbí ọ̀pẹ̀rẹ̀ rẹ lọ́mọ ògbómọ̀ṣọ́ náà bí tó tí wọ́n á ń kí ọ tí wọ́n á ń kí ọ náà sọ pé kíni kankan wọ́n bá ọlọ́fà máa jọ á kí ló gbé ọ̀fà wá sí ògbómọ̀ṣọ́ láǹdì kí ló gbé ọ̀fà lọ sọ́yọ̀ kí ló gbọ́fà lọ sẹ́gbà nítorí pé ńgbà tó gùn yẹn dé majority ti àwọn ìlú tó gùn jẹ wọ́n fi sílẹ̀ wọ́n sá torí àwọn èèyàn sàtàlà fún ẹ̀mí wọn ó ti bàbá ńlá wa lọ́kọ́kọ́ sá ṣé ibo ni ó bí ọmọ sí ibi tó sá lọ náà ni ibi tó sá lọ ni torí ẹ̀ ìgbà tó yìnbó wa dé wọn náà gba pé gbogbo ogun òfò dáńdá o à ń lò bá tẹsí máa bá tiwa á máa kí ni ẹ rọ ẹtù sí ẹ rọ sí fa kótó wa dún wọn lè má bá ró kẹwò kótó ró kẹwò ẹ wá dúró gbàtà tẹ ń rọ kìíní ṣé bẹ́ẹ̀ ni ìbọn àti òyìnbó ẹ gbọ́ngbà tí yorùbá náà fẹ́ kí ìbọn òyìnbó wọ́n ní ìbọn kò dúró gbẹ́jọ́ òun ò dúró gbẹ́jọ́ kan yóò máa pọ iná ni òyìnbó wa fi tiẹ̀ hàn wọn àwọn gbà wọn tó bá dọdọ bàálù kan lọsẹ kìnnì kan ló gbá náà kí wọn kí náà ta ní rúùlù àwọn bá nà tó bá débẹ̀ tán ni ẹ àwọn kọjá lọ especially àwọn ìlú tó wà nítòsí omi ìtòsí omi torí òyìnbó ń gbà yẹn náà ọkọ̀ ojú omi ọkọ̀ ojú omi gbogbo ní tó ti bá wájú wọn lọ wo bẹ̀ wò so ẹ àwa òṣòwò ni wá àròjà tá à ń kó ká òun náà nípa ń tàbọn so táwọn bá wá mú ìbọn tí wọn jáde tán máa yìn tí àwọn ọba wa táwọn bá rí bá ọ̀sẹ̀ dìgbà tí ẹ̀tù àyà nìkan sàkàbùlà wọ́n kàn rí pé bó ṣe gbé bá lórí gàgàgàgàgàgàgàgà tó ń ti pé tiwọn náà ti develop tó báyìí ń gbà wọn o àmọ́ bí ó ṣe jọ lójú wọn ń gbà wọn àwọn aṣọ pẹtọ àfọyín bàkan ẹ pé ń gbà trade by barter ni èèyàn mélòó lẹ́ẹ̀fì kan wọ́n lè pe ti kóyàn máa ń ibà kan bá wọ́n <laughs> bá wọ́n fi bẹ́ẹ̀ ọ̀kan kóyàn máa rò kí tí wọ́n á sa àwọn èèyàn tẹ́tẹ́rẹ́tẹ́ àwọn èèyàn lẹ́sẹ̀lẹ́sẹ̀ àwọn èèyàn tó tóbi tó ṣe kiri pa àwọn tó yẹ pé wọ́n rí kiri o àyìn ọ̀rọ̀ àwọn black americans ni ṣe é rí wọn rí gbogbo ìjà wo tẹlifíṣàn wọ́n mọ̀ pé yẹ irú àwọn wọ́n mọ̀ pé irú àwọn èèyàn wo làwọn eléyìí are they also Africans láti pìlẹ̀ wọn ah ọmọ ẹ huge jọmọ wo ìpàkọ́ rẹ báyìí ní nísàlẹ̀ pé ìwọ àwọn èèyàn tó tóbi tó kí láàrin wa ni wọ́n kó lọ so wọn àpò torí wọn ò kó wọn kó wọn lọ fi sabilillah wọn kó wọn lọ sí sẹ́yìn so gbogbo ẹni táwọn bá ti wá gbà wọn wọn ti enslave wọn automatically iná la ti sọ pé ìmúnilẹ́rù tàwọn alágbára ayé òun àwọn òyìnbó òun ìtumọ̀ rẹ̀ nípa àwa lágbára jù yín lọ àwa superior jù yín lọ àwa gángan lè yàn ẹranko lẹ́yìn so ìdí tí wọ́n fi enslave àwọn dúdú tútù nù wọ́n kó wọn lọ sí Amẹ́ríkà wọ́n kó wọn lọ sí England wọ́n wá Jamaica Canada even Australia gbogbo ibi táwọn òyìnbó yẹn gbà wọn kàn kó àwọn èèyàn wá lọ wọn fi wọn dáko òrèké wọn fi wọn kọ́lé gbogbo létí àmàlí táyọ̀ dẹnu lẹ́gbẹ́ ó àwọn létí nǹkan sá máa ń kù mo rò pé yé gbogbo àwọn èèyàn wa náà ni wọn lọ lò tí wọn máa ń kó wọn lọ ẹrí pé gbogbo wọn ní àwọn èbúté ibi tí wọn ti máa kó àwọn èèyàn yẹn dà sínú ọkọ̀ ojú omi ní kọ́ńtírì kọ̀ọ̀kan ti nàìjíríà ń bẹ ẹni tó bá dé Badagry ẹ rẹ so tó má ti wá kó wọn dà sínú ọkọ̀ ojú omi wọ́n mọ̀ wá fi ọkọ̀ ojú omi wà wọ́n láti bíi lọ sí Amẹ́ríkà Newland torí ẹ̀ lẹ́sìn ríkọ́ Amẹ́ríkà yẹn gbogbo orúkọ olùkọ̀ kan lamẹ́ríkà látara àwọn orúkọ tó wà ní England ń lùkọ̀ kan ni wọ́n ti mú bíi New York àbí òye wa ẹ̀rí pé látara orúkọ ìlú kan ní England ni wọ́n ti mú torí àwọn wọn sọ gbogbo ìlú yẹn ló kọ kò kọjá bẹ́ẹ̀ tọ akramakumullah tí ẹnìkan náà àwọn baba ńlá àwọn èèyàn tó di tó bá wú kọ́ lábàádì nínú ọkọ̀ ojú omi wọ́n sọ sódò pé lórúkọ ńlọ kí lórúkọ afẹ́ lù ọ̀ fún èèyàn ló pera rẹ ni wọ́n sọ sódò ní kó dẹran fáwọn ẹja. E yà ajaja pé ibà kan gbogbo wọn máa rí wọn dà sódò ni mo rò pé ẹ wo documentary kan ṣe fún àwọn èèyàn dúdú nígbà wọn kó wọn lọ sí Amẹ́ríkà o ò ní fẹ́ ròyìnbó láyè rẹ ní òyìnbó kíni ṣé ṣe fojú àwọn èèyàn dúdú rí nì torí de eléyìí báwọn ṣe mú yàn lẹ́rù òyìnbó yìí náà ẹ̀ẹ́ àwọn èèyàn kọ̀ọ̀kan nínú àwọn òyìnbó yẹn. àwọn wá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n ti rí nǹkan fojú àwọn rí ìyá yìí ti pọ̀ jù discrimination yìí kò lẹ́gbẹ́ nísìnyí bẹ́ẹ̀ dòní yìí dòní yìí and that is the reason why ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn dúdú wa yìí tán lọ sílùú òyìnbó àwọn nìkan ló lè ròyìn fún yín ntí ojú wọn rí ntí òyìnbó ń fojú wọn rí ó kọjá sísọ because wọn àti gbà pé ti dá wọn náà lọ dá náà so àní dìgbà tí ọ̀bọ́jọ́ yàn náà lójú tí wọ́n fi ń wò wá ẹ̀ẹ́ Ali tó ń ja ìsẹ́yìn tẹ bá wò tàn gbèsè ayé rẹ̀ lásán ẹ̀ rí sáǹpù kínkínní títí tó fi wá di ẹni tó di ẹ̀rẹ̀gẹ̀dìgẹ̀ nù à ń jẹ ìsẹ́yìn tẹsẹ̀ rẹ̀ ti ń kù bí òjò lórí kó n fẹ́ gba òmìnira fáwọn èèyàn dúdú ó ló ti pọ̀ jù discrimination yẹn ti pọ̀ jù wọ́n tún kọ́ sí ẹnu lé ike black people are not allowed <laughs> ó ní tó bá dé ibòmíì báyìí gbogbo èèyàn sì ti túká wọn sà gbígbà tọ́bọ̀ fẹ́ wọ àárín àwọn èèyàn tí èèyàn dúdú bá fi lè fọ́ kan báyìí ẹnìkan tó fi mú mi má láyé yìí. ànínú bàálù nígbà tó tún ti di pé wọ́n ti sọ pé ah, àwọn èèyàn dúdú náà èèyàn láàlà àwọn náà kíní kan ẹnìkan ròyìn wọ́n ní kíni tó yọ lẹ́nu jù láyé wọ́n náà fẹ́ travel láti Èkó àwọn lọ sí England so sẹ́sì mọ̀ pé àwọn ẹni tí wọ́n ń ṣiṣẹ́ à ń pérò sínú bàálù àwọn kan àárẹ̀ jìn ní níbi táyì bá tó bá sẹ́kù sí ibi táyì bá sẹ́kù sí so wọ́n bá gbé òun sẹ́gbẹ̀ẹ́ òyìnbó kan àti nàìjíríà ń bì ní bàálù ti fẹ́ gbéra ó ní tó yí ọ lẹ́nu gan ó ní pé òyìnbó yẹn sì dìde dúró kò fẹ́ jókòó má tipátipá wọn fi mú jókòó ńgbà tí bàálù ó fò pé à ah, ń dìde nu bàálù bẹ́ẹ̀ ń wò pé bóòlù ń sọ àjókòó ti ọ̀bọ báyìí. <laughs> سبحان الله العظيم. تريد لي báyìí discrimination yẹn pọ̀ ẹnìkan ọmọ amẹ́ríkà tó ń lajẹ dúdú òun ló sọ ọ̀rọ̀ kan tó mì gbogbo amẹ́ríkà ọ̀rọ̀ yẹn mì gbogbo ọmọ amẹ́ríkà ọlọ́run ní kí ọ̀rọ̀ yẹn ọ̀la pa lọ́kàn àwọn ọ̀daràn kẹ gbọ́dọ̀ fún yẹn dúdú lómìnira rẹ̀ slavery yìí ti pọ̀ jù tètètètè wa la wà níbi tó lọ́n dá wa náà sí àwọn ọ̀sọ́kọ́ afẹ́ wa gbé bí iná lè fi tìpá ti kú kókó wa kó láwọn àbí wa àtàwọn bàbá ńlá wa tá a fi dọ́mọ bí so ẹ treat wa equally pẹ̀lú bẹ́ẹ̀ sẹ́ ń treat èèyàn funfun superiority fún funfun yàtọ̀ sí èèyàn dúdú tó. So, akramakumullah ọ̀rọ̀ yẹn ni wọ́n wá gbọ́ wọ́n wá sọ pé no more slavery in America Martin Luther àbí kìnnì kan lórúkọ eléyẹn Martin tó òhun ló sàṣẹ kútúbà tí èsè ti jùmọ̀ tọ́lọ̀ ní lápá wọ́n sàfìsì wọ́n fi pa wọn fún àwọn èèyàn tó lómìnira nu pépà ni o òmìnira nu pépà ni sẹ́yìn náà rí ẹnìkan ní ìsìn kí lórúkọ rẹ̀ Floyd kí lórúkọ rẹ̀ tó ń pa lẹ́nu mẹ́ta náà George George Floyd sẹ́yìn tó ṣe àwọn ọlọ́pàá ara mu wọn ò rí kó gbé pọ̀n kì í ṣe kọ́ dára wọn lọ́ọ́ ju ẹnìkan tá wá nípa kì í tún ọlọ́pàá wa mú akáwọ̀ rẹ̀ sẹ́yìn wọ́n fún lọ́rùn kò sí ní nǹkan àjà lọ́wọ́ fa kódà abẹ́fẹ́lẹ́ ò sí lápò wọ́n á fún lọ́rùn kókó mọ́ba sá lọ ó ní ìsá lọ ẹ ti fá ń pọ̀ sí mi lọ́wọ́ ẹ ti wá fún mi lọ́rùn mímí ní sì ń pariwo pé mi lè mímọ̀ mi lè mímọ̀ pé má mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kọ́ tó mi àbí òye wa tó fi pé arákùnrin yẹn ẹ̀mí bọ́ náà ń ṣèwọ́de dòní yìí sẹ́wọ̀n kó àwọn tí wọ́n ẹ̀ kó lè ṣe é jàì gbogbo gbogbo nǹkan lọ́tọ́ lọ́dọ̀ tó wọ́n á sọ fún àwọn káfíìrì pé ẹ bá ṣe wádìí ọlọ́wọ́ fẹ́ wádìí tẹ́lẹ̀ náà kó fúru wọn sọ́lọ́ fẹ́ ẹ̀hẹ́ níta kọ̀kọ́ sọ fún ẹ nípa ẹ gba alẹ́ Islam torí pé tó bá ti gba Islam ńkọ́ gbà náà ni wọ́n máa pa nǹkan tí ọ̀dà àti torí ẹ̀ lófin ṣẹlẹ̀ sọ pé laysa ba'da al-kufri dhanb ìwọ́de lọ adé gbogbo bìkìbì láyé lónìí torí pé discrimination àti slavery yẹn ṣẹ́kù dòní. àwọn òyìnbó yìí náà ni wọ́n fẹ́ràn ká máa dẹ́mà wọn náà wọ́n gbé bíìlì lọ sí United Nations wípé no more slavery in the world gbogbo olùdó bá ti mú pé ń bá ń slave àwọn èèyàn ó yẹ kí gbogbo ilé ayọ̀ dáwọ́jọ lé lórí eléyìí wá ní ìtumọ̀ tí wọ́n máa sọ pé United Nations wọ́n ti pass resolution wípé kò gbọdọ̀ sí slavery ma bóòlù ẹ̀yin mùsùlùmí ibi tí mò ń lọ nù. àkọ́kọ́ slavery tí ẹ̀yin ń ṣe ìyànjẹ ni slavery tí Islam ń ṣe ìṣèdọ́gba ni àbí tẹ́yìn náà bá bá àwọn ọ̀tá yín jagun tẹ́ ẹ bá wá mú wọn ṣé ẹ fi wọn lẹ̀ ni ẹ pín kéèkì fún wa ẹ sọ pé ẹ káàrí tẹ gbéra dó tàǹbà yín jà àbẹ́yìn náà mú wọn lẹ́rùgùn débi àìmọye ẹrúgùn níbẹ̀ lọ́dọ̀ tiwọn náà ní. àwọn wa sọ pé àwọn ò mú wọn ní slave they are just captives àbẹ́ẹ̀ rí apẹ̀lókọ tó bá wù yìí àwa sọ pé ní Islam kí ni wọ́n ẹ̀sìrà àwa náà ẹ̀sìrà ẹ̀yin lẹ́wọ́n á ní gbólóhùn ẹ̀ mẹ́dẹ́lárúbá àwa náà pè wọ́n ẹ̀sìrà àtàrà gbogbo ẹ̀ náà lọ́wọ́ so nínú tá a lè ṣe fún wọn ni ká sọ wọn dẹrú ọlọ́run ló wá sòfin wọn bí aláyẹ ẹnìkan dáa tó lè parí so tẹ́lẹ̀ ìbá ti wá yé wa ẹ̀fọ́ á mọ̀ pé ní táwọn ń polongo àwọn náà máa bá ń ṣe múyàn lẹ́rù o ní tí islam polongo yé islam islam tó wá sọ pé wọ́n múyàn lẹ́rù yóò máa ṣẹ́kù wọn náà ló tún wá dá oríṣiríṣi àwọn ọ̀nà àbáyọ lẹ̀ láti máa bọ́kù kúrò lọ́rùn ẹ̀rù islam ọ̀fẹ́ kó tún sẹ́kù lẹ́rù àmọ́ téèyàn bá ti dáràn kan islam sọ pé nǹkan báyìí lẹ́sẹ̀ nínú rẹ̀ náà ní kẹ́ bọ́kù lọ́rùn ẹ̀rù nígbà táwọn bá ń rí dáadáa tẹ́ ń ṣe sí wọn pẹ̀lú ògbọ́lọ̀ ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ máa di mùsùlùmí pọ̀lọpọ̀ máa di mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ ńláńlá tẹ̀yìn gbọ́ nínú islam yẹn nìyí sẹ́yìn mọ̀ pé màwáálí ni wọ́n àwọn ẹrú ni wọ́n tí wọ́n ti bọ́kùn ẹrú kúrò lọ́rùn wọn wọ́n dọ̀ ma wọ́n wá ma wọ́n dọ̀ lùmọ́ ńlá débi pé a ti fi sọ̀rọ̀ rí pípé àwọn ẹni tẹ́ jẹ́ aṣíwájú gbogbo olùmọ̀ láwọn ìlú Islam kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan láyé tẹ́lẹ̀ ẹrú nìpìlẹ̀ wọn. débi pọ́kàn nínú àwọn aṣíwájú àwọn mùsùlùmí tó fi sọ̀rọ̀ pé ah ẹ̀yin tẹ́ ẹjọ́ máa lọ àbí tẹ́ ẹjọ́ mìíràn kí lẹ ń wọ̀ràn tó fi jẹ́ kó gèdè ẹrú ní darí mà tẹbi látàrí dáadáa ìsìn Islam náà torí de eléyìí báyìí ẹ̀rí pé téèyàn bá pààyàn tó ṣèèṣì pààyàn Islam sọ pé yóò sanwó ẹ̀mí yóò tún bọ́kùn lọ́rùn ẹrú tó jẹ́ mọ́mínà ẹrú tọjọ́ màlúàbí kódà kó ṣe pé mùsùlùmí lọ pa kódà kó ṣe pé káfíìrì lọ pa àmọ́ tó yẹ pé àwọn èèyàn rẹ̀ wọ́n á ní àgbọ́yé àgbọ́yé ìgbọ́ra ẹni yé tó dáa pẹ̀lú àwọn mùsùlùmí tó bá sì lọ jẹ́ pé káàfìrí làwọn èèyàn ẹni tó pa àmọ́ mùsùlùmí lòun ó tún bọ́kùn lọ́rùn ẹrú láti ṣètàn sọ gbogbo eléyìí báyìí níbo ló ti lè ríru rẹ̀ Islam ó ti sọ pé tẹ́nìkan bá lọ sọ pé ìyàwó òun ní ìsìn o tóun bá tún fẹ́yìn rẹ̀ lélẹ̀ tóun gorí rẹ̀ nígbà tóun gun ẹ̀yìn yóò ní islam sọ pé a ó tún lè padà sí ọ̀dọ̀ ìyàwó rẹ̀ máa o ó dìgbà tó o bá ṣe tàn án alákọ̀ọ́kọ́ ni kò bọ́kùn lọ́rùn ẹ̀rù tó o bá lè ṣe lọ́kàn kó o ṣe sùn yàmù oṣù méjì gba kó ní tẹ̀lé ń tẹ̀lé tó o bá lè ṣe lọ́sẹ̀sẹ̀ kan kó o fún ọgọ́ta aláìní ló ń jẹ islam tún fi yé wa wọ́n bá búra tó mú ìbúra rẹ ṣẹ tó fún kọ́lọ́ọ̀ búra kó o ṣe nǹkan báyìí kó o ní ṣe nǹkan báyìí tó ọ̀yà pàtí tó wí islam tó sọ pé ó sì tàn nínú kó fún aláìní mẹ́wàá lóúnjẹ àbí kó o dáṣọ sí wọn lọ́rùn tàbí kó o bọ́kùn lọ́rùn ẹ̀wù bákan náà ẹni tó lọ màmá tó lọ rọ́ọ̀lù ìyàwó rẹ̀ lọ́sàn-án rọ̀mọ́dọ́n islam sọ pé ó sì tàn ìtara rẹ̀ náà ni kó bọ́kùn lọ́rùn ẹ̀wù kò rí ẹrú kan tó lè bọ́kùn lọ́rùn rẹ̀ islam sọ pé yóò ṣe sùyàmù oṣù méjì gbáko ní tẹ̀léńtẹ̀lé kò lè ṣe ìgbà náà lọ́sẹ̀ kan kó fún ọgọ́ta aláìní ní oúnjẹ islam tó fi yé wa pé tọ́ba lẹ́rú tọ́ba fi lè gbá létí tọ́ba fi lè gbá létí kọ́lá ọ̀bọ̀kùn lọ́rùn rẹ̀ àbẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ kí ló kí ló lè ṣe tó fi gbá létí inú bá sì ń bí ẹ̀yìn kí máa fẹ́ gbá sọ́rùn ni àbẹ́tí ẹ̀rí pété tọba sì gba létí pínrín jẹ bọ ẹrú wọn bọkùn lọ́rùn ẹ irú ètí abánabi sallallahu alaihi wasallam tó lò ti dára wípé òun dára pé kó wọn ṣètara rẹ pẹ̀lú kó wọn bọkùn lọ́rùn ẹrúbìnrin yìí àmì ẹ bá mi bílé rẹ bá mi dán òsè múmi nìyí tánàbí sọ fún pé àyìn Allah tó fi sàmà wa man ana tó ní rasulullah tánàbí àtẹkọha fa innaha mu'mina etí lọgbà. lórí wọn ni kò daran lọ lọ ìkókò jẹ kan á ní òun wòran tó ìkókò fi jẹ sékù wọn gbọrùn lọ kí kòkò ọjẹ ni ọwọ àti ìfọtì ẹnitọ ọbọkùn lọrùn ẹ wọ adúrò àwọn kẹ dáadáa tí islam tó là kalẹ̀ o lè fi inú fẹ́ dọ̀ bọ́ okùn rẹ gẹ́gẹ́ bí ntí bì kì í kankan ọkàn wò sùnsùn ni pé ọ̀rọ̀ àbàríra kúrò lóko ẹrú ó sì bọ́ kú kúrò lọ́rùn rẹ̀ bàríra dòmìnira wọ́n sì ní tọ̀ ọ̀yọ́ àti sùúrù fọkọ rẹ̀ wọ bàríra tọrọkọ sì wà lóko ẹrú bàríra wa ní wà Nábì sallallahu alaihi wasallam ṣé ìyànjú lẹ̀ ń gbà mí ni àbátẹ̀lẹ̀ ń pa mí torí tó bá dàtẹ̀ mi ò lè ta pàṣẹ ọlọ́run lè ta pàṣẹ Ànábì sallallahu alaihi wasallam anábì níyànjú ni nítorí bá jẹ́ yànjú ni a ah, èmi ò ní gbà kí n jómìnira kí n wá wà lábẹ́ ẹrú <laughs> Allah Aisha náà bọ́kù lọ́rùn ẹrú bá bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ nínú àwọn ìyàwó anábì àtàwọn sahab torí di eléyìí eléyìí ni àwọn dáadáa tí Islam mú wa <coughs> Maimuna ọbọ̀kù lọ́rùn ẹrú eléyìí wọn máa fi hàn yín pé Islam kìí ṣe pé nǹkan máa ń sọ̀rọ̀ láì múṣẹ gbogbo ọ̀rọ̀ tí Islam bá ń sọ Islam máa múṣẹ ẹrí kọ́ ló ń sọ pé lirrijali nasibun mimma iktasabu walinnisa'i nasibun mimma iktasabna àwọn ọkùnrin wọn nípìn nínú tí wọn bá ṣiṣẹ́ kójọ wà ló lówó rẹ obìnrin náà nípìn nínú tó náà bá ṣiṣẹ́ kójọ obìnrin ló lówó rẹ̀ islam gbà haqqul milkiya nínú ń pẹlẹ yìí nínú sẹríà ẹ̀tọ́ àti nìkan islam fọkùnrin ó fóbìnrin náà nítorí pé ẹrú owó ni owó ni owó gidigidi tí èsèré àwọn obìnrin náà dá tiwọn ní àwọn ọkùnrin náà dá tiwọn ìyàwó ànábì ni ní kọ́ máa yọ ọmọ fẹ́ olùmọ̀ ẹ̀sìn torí pé yọ yọ lòsì abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ẹ̀hẹ́n àtọ̀láàtò mọ̀lẹ́yì sẹ́yìn rí nǹkan pamọ́ ni ẹ̀sọ́ eh, bẹ́ẹ̀ ọlọ́wà ti ká àwọn ẹlẹ́yìn olòsì mà ní ọ̀yà ìyàwó ànábì ni ọlẹ́rú ó tún wá rọrọ̀ débi pé ó tún bọ́kùn kúrò lọ́rùn rẹ̀ láì gba kọ́bọ̀ tẹ̀lé ìtumọ̀ sí pé ìsìláàmù fóbìnrin náà láǹfààní kó lówó tiẹ̀ lópin ìgbà tó bá ti jẹ́ pọ́nà tí ó gbà tí ó fi lówó tiẹ̀ yẹn kò ní bí kápọ́ fagbọn ọlọ́run ọba yà nǹkan tó kàn máa ń ṣẹlẹ̀ láyé tiwa ní ìsinmi pé tẹ́yìn bá jẹ́ mùsùlùmí gidi tẹ́ ń tọ́jú lé yín tẹ́ ìfẹ́ bí pàyàwó yín tẹ́ bùkátà kíyàwó yín ọ̀nà kọ́bọ̀ lé yín lórí fẹ́gbẹ́yìn náà lẹ́ ń gbé gbogbo bùkátà tì yín so ẹyin náà wá wò sùsùn pé ah lódodo àwọn ìyàwó wa yìí náà wọn náà lẹ́tọ̀ọ́ sí fún olówó tiwọn ìwọ sì ti tíìzì ìyàwó rẹ kalẹ̀ òjò ṣiṣẹ́ nítòkó tí ọ lè ń bọ tọ́jú àwọn ọmọ rẹ gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa ok lọba wò sùsùn lọba ní ọdà ẹ ìwọ ìyàwó òun wọn náà gba five hundred thousand yìí tó bá rò pé o lè máa fi ṣe tí ó fi máa yíyọ̀ tí wọn náà fi jẹ́ pé inṣàlá àpò rẹ kò ní jẹ́ pé ń bẹ ń gbẹrẹ fún gbogbo wa ẹ rí i pé yọ fẹ́ fóun jọ náà nínú rẹ ó dùn dùn dùn dùn dùn àbá yóò ṣe oúnjẹ kan fún ọ tó ṣe pé kò ṣe irú rẹ rí tó ẹ̀yin wá béèrè tó bá di lẹ́yìn oṣù mẹ́ta ìyá alágbẹ́ni bóò ní sí owó yín tá a fún yín jọ nìyẹn bóò lẹ ti ṣe ẹ ṣeun tẹ ti ẹ bí mi nítorí kú ní ìsìn lọ bí one fifty ah, ah. <laughs> one fifty báwo ṣe ẹ àwọn aṣọ kan tí mo fẹ́ rà àti àwọn ọ̀pára kan tí mo ti fojú sùn ti pẹ́ àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ẹ wọ́n dà àwọn ẹ̀wọ̀n gbogbo góòlù mi ó ti sá gbogbo àwọn ẹyẹtì mi ló ti tí mo sì tún fi owó ránṣẹ́ sí mami mo fún dáàdì náà fa ó ti pé lò one fifty okay five hundred thousand minus one fifty èlò wọn ti náà three fifty tọba yà wà pé ìka àfa àná àbí òṣìṣẹ́. kọ́ láàánú lágbàtà máa ti láwọn ṣe súnà áhùn mo rò pé yé ok kò sí wàhálà eh, five hundred thousand sí five hundred kobo àwọn àyà rẹ táwọn ń gbé kòǹgìrì káyé táwọn náà ń ṣiṣẹ́ tó lè forí lagi tọ́pọ̀lọpọ̀ jẹ́ alájàpá ẹ̀rí pé ìyá mi láti ìgbà tí ó ti délé ayé tí ti ń ṣiṣẹ́ hàn kò sí kó five hundred thousand jọ rí láyé rẹ̀ àwọn ìyá yẹn sì manage pẹ̀lú ìwọ̀nba tí wọ́n ní wọn kò pòórá mọ́ ọ lọ ókè kí wọ́n á dé ókè ńgbà tó jẹ́ pé wọ́n kàn jókòó ní abíbẹ̀kọ rẹ̀ òkú rẹ̀ ọ̀mọ iye wọn ń dáàbò ló fi wá ń wò pé àyẹ̀ni tó fún mi five hundred thousand tọ́ba tún yá tí mo bá tún ṣojú bí ojú òkú sí tí mo ṣe ṣe pé màá kú àbí òye ó lè ṣe ní times ten ok five hundred thousand times ten ó ti dé lò five million ok bẹ́ẹ̀ náà ló náà ń kówó ẹ kùsà kùsà ẹ mọ̀ pé kùsà wọ́n ń walẹ̀ ẹ̀kọ́ ni àbí ẹ̀kọ́ ni ẹ̀yin awo lẹ kùsà tí màá jì tó ń gbà mí tó ní rìn kankan mú jáde. à owó gan-an lẹ́ẹ̀kan náà irun tí màá ṣẹlẹ̀ nù lódodo àwọn ọkùnrin mi wà tán jẹ́ ká o tẹ́ pé wọn ò ní tọ́jú ilé rárá o ìyàwó ní bọ̀ wọn o sẹ́rù rẹ̀ náà náà wà wó sùsù pé kọ́ gba fifty thousand fifty wá ẹ má bá ń sọ̀rọ̀ wèrè <laughs> so síbẹ̀síbẹ̀ ó yẹ káwọn ọkùnrin láàánú ó yẹ ká láàánú pàápàá jùlọ àwọn àsìkò ká máa ń ṣẹlẹ̀ síyàn nù gbèsè ayé ẹ pé ọlọ́run bó sínà fún ọ owó lè owó lè sàn dọ́wọ́ rẹ tó rí i pé ah mi ì fojú sun adúrú owó yìí pé mo lè rí mẹjọ jẹ pé ìwọ nìkan náà lọ́ọ́ dá lò ṣàánú àwọn obìnrin tó kó sílé yìí ìjọba tí wàá máa lónú wa wọn lẹ́jọ́ là kọ àìkọjà bí ká pé alhamdulilayi five million lọ bọ́ sí wọn náà lọ tó o jẹ expect kó lè bọ́ sí ọ lọ́wọ́ mo sì níyàwó mẹ́rin five minus two ó kó three wọ fọ́ọ̀mù three million yìí ní five five hundred thousand fún ọ ó sì ṣe kútùbà sí kálukú ọmọ bí ó ṣe lò ó ọmọ tí ó fi ṣe mo rò yé wa o ẹ má fojú sí pé ń tó ń bọ̀ lóṣù tí ń bọ̀ o ọlọ́run lọ́ọ́ mọ kádàrá tó lè ṣẹlẹ̀ bọ́ọ̀tì torí mi náà mọ̀ pé léyìí ọ̀wà sòtẹ́ bá ń ṣe báyìí pẹ̀lú ògo ọlọ́run àwọn eléyìí ọ̀ máa tòrò àwọn obìnrin púpọ̀ yóò sì máa wò wọ́n kọ́ máa pé àwọn alùsùnà sáhùalálá so àwọn bàbá màmá tí èèfẹ́ fọmọ ọkọ alùsùnà wọ́n máa fi wọ́n lẹ̀ pé à ah, wọ́n jọ máa ń sa àwọn ìyàwó wọn láàánú láti gbàdégbà bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní tí ó ṣiṣẹ́ òun náà sì lè máa sọ fún wa pé bóun ṣiṣẹ́ náà ń jò ló ń fẹ́ ríru owó yìí àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ó máa tàyàn jẹ ni o ìbátura rówó kónkóló o lè máa ṣèṣe kò sírù rẹ tọ́wọ́ ń sì mú tọ́rọ́ kọ́bọ̀ sísì yọ̀ọ̀tà àbí oníta yọ̀ọ̀tà ok àwa sọ pọ́kọ ní tọ́jú ilé ṣé kí ló fẹ́ mú ọ náwó sọ yẹ kó invest rẹ sínú kankan ni tówó yẹn òfin ní pòórá tó tún máa lékún sí i gbàtí ti sè wọ́n lọ bọ̀lì wọ́kọ́ lọ tọ̀mà wọ́kọ́ lọ ràn mà lọ skul. ilé ìjẹba àwọn ìyàwó ànábì náà ló gbé wa lọ bẹ wọn wọn lówó Maimuna ní ẹrú ọbọkùn lọ́rùn ẹ walam tasta'dhin an-nabiy sallallahu alaihi wa sallam ẹ̀kọ́ mi tún ni o kò gba ẹyọ̀ǹda lọ́dọ̀ ànábì tó fi bọ́kùn lọ́rùn ẹ̀kọ́ mi tún ni pé tóbìnrin bá lówó ó lè náwó rẹ̀ ó lè tà ó lè rà láì jẹ́ pé ń sọ fọ́ ó lè bùyàn lẹ́kùn láì jẹ́ pé ń gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ níbo wo tiẹ̀ ní wọ́n kàn lè gbà màrà lọ́dọ̀ ọkọ nítorí pé ẹ mọ̀ pé èèyàn kan làákà ìkan èèyàn méjì làákà méjì kò bá a ṣe lè gbọ́n tó láyé sẹ́ẹ̀fì làákà méjì wẹ̀ ọ̀kan wọ́n náà máa kíyèsí ọ̀pọ̀lọpọ̀ gbèsè lọ́fẹ́ gbénu gbèsè ayé rẹ̀ tó ti rògbìn tó ti wọ́pẹ́ yẹ ọ̀nà tásù tásù tásù tọmọ òkè ọgbọ́n kan ò lè jù báyìí lọ ìyẹn ní ìwọ lẹ́vù tọba fi lọ ẹlòmíì lọba rí pé ah, ọlọ́run ni má ti ṣe tí mo rò kò bá hàn pé mo gbọ̀ bàjẹ́ bí ṣe máa ṣe ọmọ èèyàn nù torí èèyàn kan ọpọlọ kan ni èèyàn méjì ọpọlọ méjì ni àwa lè fi ọpọlọ méjì wé ẹyọ kan. tí àwọn bá gbàmọ̀ràn lọ́dọ̀ ọkọ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì jẹ́ pé tọ́ba dá sí dẹni tí ń kábàámà kò ní kábàámà tó bá fi lọ́kọ rẹ̀ àmọ́ pé wọ́n máa gbà yọ̀ǹda kó tó náwó rẹ̀ wọ́n máa tó fowó rẹ̀ sí ní tọ́ba fẹ́ sí tí ò jẹ́ tí ò jẹ́ kò gba ẹ̀ńdá kankan lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó fi bọ́kùn lọ́rùn ẹrù rẹ̀ ilé ìtumọ̀ sí pé tó bá fẹ́ ṣe rere ó bùkátà láti gba ẹ̀ńdá lọ́dọ̀ ẹnìbọ̀dì tó fẹ́ ṣe rere nu owó rẹ̀ ẹ sì ti máa ń pẹ́ ẹlòmíì tẹ́ bá fi lọ́ọ́ pẹ́ fẹ́ sànù ẹnìkan ó fẹ́ bọ́ ẹnìkan hundred thousand ó lè wọ pé ah, kí ló dé tí ọ̀jẹ̀ mi lọkùnrin yóò bùn ẹni tẹ́ fẹ́ bùn lówó ọmọ owó náà. <laughs> mo rò pé yẹ tó bá ti sọ bẹ́ẹ̀ ìwọ lè rò pé ókè ẹjẹ fún twenty twenty nǹkan pọ̀ abatẹnijẹnu fa ẹmẹye lọ́pọ̀lọpọ̀ ọmọ èèyàn máa bá tọmọ làkejì jẹ ọ̀pọ̀lọpọ̀ oore ni ọba ti bọ́ sí ọ lọ́wọ́ mọ wà sọ pé abatẹnijẹ ni wọ́n fọ̀rọ̀ lọ oore yẹn ọdọdọ rẹ tọ. فلما كان يومها الذي يدور عليها فيه إقامتني إقامة نادفه ìgbà tí ọjọ́ mẹ̀múnà wa kò lọ́jọ́ tánàbí ọ̀wà sọ́dọ̀ rẹ̀ torí ẹ̀yin ń yàwó méjì ẹ̀yin yàwó mẹ́ta mẹ́rin iṣẹ́ ńlá lẹ gbà ọ́ ẹ máa pòòrì ọ̀dọ̀ àwọn ìyàwó yín kálukú pẹ̀lú ọjọ́ rẹ̀ ọ̀ gbọ́dọ̀ ṣàbòsí sẹ́nìkan pé ha ìyá àjẹsà ni mo gbà tiẹ̀ yàtọ̀ sí ìyá àjẹbù yàtọ̀ sí ìyá ńkọ ara ìyá ọ̀yọ́ àwọn eléyìí ẹrù lásán ni wọ́n nu léyìí mo ti fẹ́ lé wọn ti pẹ́ <laughs> oníkálukú lọ́lọ́ba lórí pé yé wa làwọn náà bá ti fẹ́ lómi ebi wọn náà ló i love you àbí ni. sògbólò ntọ́ ọmọ awí mà ń kó wí ń gbà ń sọ lọ bá wọn kò jẹ pé ọ̀rọ̀ sọ ọ́ gbọ́ sì sùn wọn ọba fi dùnú sùn ọba fi sùn wọn ẹ̀tọ́ tiwọn náà nù anabi sallallahu alaihi wasallam bíyàwó ti ṣe pé mẹ́ta oníkálukú lànàbì ọlọ́ọ̀lẹ́ rẹ̀ ó sì tún túmọ̀ sí pé àwọn obìnrin yẹn ti ní ẹ̀kọ́ tó pọ̀ jù Maimuna ti bọ́kùn lọ́rùn ẹ̀rọ kò sì tí ì tó ọjọ́ tá ànábì ọ̀ wá sọ́dọ̀ rẹ̀ kò wá máa yọ ànábì lẹ́nu pẹ̀lú pé kó máa rán yàn ànábì pé báwọn sọ fún ọ pé mo fẹ́ rí wọn ìrírí táwọn obìnrin máa ṣe láàyè sí wọn fìtínà jù òun náà kálukú ọ̀sà fẹ́ ṣe ti orí obìnrin míì tí ọkọ wà lọ́dọ̀ rẹ̀ ó fi fẹ́ fọ́ dànù. ẹ sáàtún gbọdọ bá wọn sọ̀rọ̀ mọ́ni nítorí pé wọn ò sí lọ́dọ̀ wa ṣé tí kan bá wá séèyàn ń kọ́ séèyàn bá fẹ́ gbà màmá ń kọ́ <laughs> mo pé yẹ wa àwọn ọmọ àti ní àwọn ò rí gẹ yìí ọ ni ìwà anábì yẹn tètè wà tó bá tètè ó bá tètè torí di eléyìí Ànábì sallallahu alayhi wa sallam ìgbà tí Ànábì wa dọdọ rẹ wọn sọ fún Ànábì pé ash'arta ya Rasulullah anni a'taqtu walidati fún Ànábì sì fura mà pé mo ti bọ́pọ̀ ẹrú lọ́rùn ẹrú mi bẹ̀yìn tó eléyìí náà ẹ̀kọ́ kàtúnù ẹ má máa ṣèpalẹ̀ má tí ò níkì nígbà tẹ bá fẹ́ bọ́kọ yín sọ̀rọ̀ àbí ìyàwó yín lẹ́yìn náà fẹ́ bá sọ̀rọ̀ ẹ sórí ọ̀rọ̀ kan tiẹ̀ wà àbí òyọ́ gbogbo bí mo ti fẹ́ gbé kalẹ̀ àbí òyọ́ irú èdè tí mo ti ẹ̀ fẹ́ lò tọrọ wọn fi yọ kí ni tí mà ẹ mọ̀ pé tí àrùn ẹ̀jẹ̀ rúru bá máa dá yẹn láàmú pẹ̀lú gbogbo kí lọ́ọ́ fẹ́ sọ dákun sọ̀tọ̀ má pa mí <laughs> torí pé bí wọ́n ṣe ń gbé kalẹ̀ tí gbogbo ẹ̀dá sì palẹ̀ mọ́ ọ wípé dákun go straight to the point tí o bá lọ sí the point yẹn lójijì wàláhì ẹlòmíì nǹkan lè sàlàáfíà lẹ́yìn náà ọkọ rẹ ìyàwó rẹ kí ni gbogbo palẹ̀ mọ́ ara kọ́dà tó bá yẹ pé ẹjọ́ wà ń bì kankan náà ẹjọ́ ṣiṣẹ́ ni àbẹ́ ẹ̀ ti ẹ̀jọ́jọ́ rẹ̀ ẹni tí bá ti máa ń ṣe bẹ́ẹ̀ ẹ̀rí pọ̀ rẹ̀ yín òní ẹ̀mí rẹ̀ òní gùn lọ títí. so bọ́m̀bọ́mì yẹn ti wà ní pé yín fẹ́ kí palẹ̀mọ́ pọ̀ jọ̀rọ̀ lọ. kódà tó bá kọ́rọ̀ ọlọ́run náà lọ fẹ́ bá àwọn èèyàn sọ fẹ́ pè wọ́n sí díẹ̀ sí ọlọ́ kí ni palẹ̀mọ́ rọ́ o tí ì máa bó ìṣẹ̀lẹ̀ sọ̀rọ̀ torí pé àwọn bàbá kan wà ń kalẹ̀ àwọn abẹnugan wọn wà ń kalẹ̀ kí ẹ akíọlọ́run àti wọn atara rẹ̀ kí ànábì àti àwọn bàbá wa lápò ọ̀tún mi àwọn bàbá wa ń sàlẹ̀ kòtò àwọn bàbá wa lókè kòtò mo rò pé gbogbo rọ́bìṣì ní paripari pé ẹ ah, káwọn ní kókó ọ̀rọ̀ tá a fẹ́ sọ lónìí <laughs> ẹ̀rí pé gbogbo eléyìí gbogbo ránù ìrẹ́gbẹ̀ẹ́ ẹ̀mọ èèyàn ti dìde lọ ẹlòmíràn ti máa tó gbé ẹlòmíràn ti máa pẹ́ kọ́ máa tó fẹ́ sọ bàbá tí ọ̀rọ̀ bàbá kan làwọn wa gbọ́ bì ibò ọlọ́fẹ́ bá a sọ̀rọ̀ lọ́nà ibò ọlọ́fẹ́ bá a sọ̀rọ̀ ànẹ́tì sallallahu alaihi wa sallam torí ìdílé ẹja kì í sára o nínú tí èèyàn lè fi bá tọmọlàkejì jẹ tó lè fi jẹ́ kí àlàáfíà rò di fíafíà ó náà ní pé tó máa ń sọ fún ẹ̀kún wọn fẹ́ bọ́ sọ̀rọ̀ kan tó sì tó tó tó bẹ́ẹ̀ di lójú ọ̀rọ̀ lójijì kò bẹ̀rẹ̀ sí ni sọ́ọ́ tó ń bá ń sa àwọn àkàwé àkàwé tó ní kí ẹ ti kọ́ fẹ́ túfọ̀ dábàá pé tó o bá sọ fún pé lágbádá kú ó lè rọ ọmú lójijì sùkí á ní ká máa ti palẹ̀ mọ́ tí ò ní túmọ̀ eléyìí tẹ́ bá ń darí. anabi sallallahu alayhi wa sallam ó ní awa fa'alt so ó ti ṣe bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ bọ́kùn ẹrú lọ́rùn ẹrú rẹ̀ qalat ó ní bẹ́ẹ̀ ni anabi wa ni ama innaki law a'taytiha akhawalaki kana a'zama li ajri tó bá ti pín ó bọ́kùn lọ́rùn rẹ̀ ìyẹn wo ìmọ̀ràn tá anabi wa fún ó ti ṣe ó ti ṣe o àmì ẹ̀wò mọ̀ràn náà ló fi jẹ́ pé irú ẹnìkan kò lè jiná bíi tèèyàn méjì tó bá ṣe pé ọba fi ilẹ̀ lẹ́rù nìyí lọ wá bùn àwọn èèyàn ìyá rẹ̀ torí o ti bọ́kùn lọ́rùn rẹ̀ ò lè bùn yàn lẹ́ni tó ti dòmìnira tó bá jẹ́ kó o bá fi sílẹ̀ lẹ́rù lọ wá bùn àwọn èèyàn ìyá rẹ̀ káàna àrùnmọ́màlì àdìrìk ẹ̀sán kò bá jẹ́ kẹsàn rẹ̀ kó rú gọ́gọ́ ju èyí tó ṣe yìí lọ ẹ̀sán ńlá náà nídìí pọ̀ bọ́kùn lọ́rùn rẹ̀ àmọ́ kò tú ẹ̀sán tó ọ̀bá gbà tó bá ti kó ojú ẹ̀sìn lẹ́rú tó sì wà lọ́wọ́ wá fi sọwọ́ sẹ́bùn sáwọn èèyàn àyà rẹ̀ kó wá jẹ́ pé àwọn tó fún àwọn ni wọ́n pàpà wà bọ́kùn lọ́rùn rẹ̀ àwọn tó fún àwọn náà tẹ̀ tún tàfẹ́ lómi náà fowó rẹ̀ náà fi jẹun mo rò pé yé torí pé tó bá ti bẹ́ẹ̀ o ti sokùn ẹbí pọ̀. Hmm. ìwọ tí ọ rọrọ débi wípé o lè bọ́kùn lọ́rùn ẹrú lè là láì fi ṣètàràn kankan ó yẹ kó máa rántí pé àwọn kan ló bí ọ àyè lọ ilé ọkọ ká gbàgbé ilé tá a ti kú o àwọn èèyàn ayá rẹ tó bá jẹ́ pé àwọn lọ bá fún lẹ́rú yìí ló kọ pé ẹni tí mo ní lé sí. Si nínú èyí tó léwu èmi náà ti wá ara ti yín ẹni a bá ṣe lóore irú rẹ̀ kò ní gbàgbé láìláì ẹ̀san rẹ̀ kò bá pọ̀ nítorí yóò máa já sí pé ó ṣe sàárà ó tún sokùn ẹbí pọ̀ ó ṣe sàárà ó tún sokùn ẹbí pọ̀ eléyìí ló fa ni alimami nawawi rahimahullah ló fi mú àdéhìí wá nínú báàbù yìí báyìí torí ẹ̀ túmọ̀ sí pé èèyàn máa ń ṣiṣẹ́ olóore tí èèyàn sì mọ̀ pé ẹ̀san rẹ̀ tóbi ìwọ́n tẹ́yàn bá kọ́kọ́ fi ọ̀rọ̀ lọ ẹni tó nímà tó nímà jù yàn lọ wọ́n lè darí èèyàn ṣiṣẹ́ olóore míì téèyàn lè fi nǹkan ṣe tẹ̀san rẹ̀ ọ̀pọ̀ ju èyí téèyàn ṣe lọ ẹ̀kọ́ ńlá wa ń bẹ ń bì wípé a lè jọ ní nǹkan lé ayé dọ́gba ṣùgbọ́n ká má jọ màá lò dọ́gba iṣẹ́ olóore ni wọ́n náà ti jẹ́ sí ó sì lẹ́sàn-án ńlá iṣẹ́ olóore lẹ́lòmíì náà ti jẹ́ sí ṣùgbọ́n ẹ̀sán tiẹ̀ ju tiẹ̀ lọ àṣepítọ́ bá fọ̀rọ̀ rẹ wẹ́lọ̀ bọ́yá ẹ̀san ńlá tó o bá gbà kó bá ju ètò ọ̀fẹ́ gbà ní ìsìn ó máa ń ṣẹlẹ̀ pípẹ́ ẹnìkan ó lè wá ní ìsìnkú ní kẹsànánù nítorí báyìí báyìí báyìí báyìí lọ́rọ̀ àwọn ẹ̀yin sì ní ìwọ̀nba tọrọ kọ́bọ̀ tó ẹgbẹ́ ẹ lè mú kẹ́ ẹ fi ràn án láì jẹ́ pé ọjà yìí náà. ẹ wá rántí pé lánàá lánàá ẹnìkan tó yẹ pé ìbíjọ dà yín pọ̀ òun náà wá púpọ̀ ntọrọ ọ̀ràn lọ́wọ́ báyìí ti sọ pé náà wá tó bá di lọ́la ìyẹn ò ní tẹ́lòmíì wá yọjú yìí ìgbà tó jẹ́ pé ẹlòmíì tó yọjú yìí sẹ́bìlì lọ orí ìrìn àjò ló ó tún ní kọba àdólówó lù rẹ wọn bẹ ẹnu ẹ tó lẹ́tọ̀ọ́ sí zakat ṣùgbọ́n lẹ́gbẹ̀ẹ́ ibùdó zẹbi àti mọ̀lẹ́bí rẹ tí à ń jẹ ó dájú pé mọ̀lẹ́bí rẹ lẹ́tọ̀ọ́ sáànù rẹ ju ibùdó zẹbi lè lọ nítorí tí wọ́n bá ran ibùdó zẹbi lè lọ́wọ́ ẹlòmínú àwọn lè ràn lọ́wọ́ nítorí bó ṣe jẹ́ ibùnú sẹ̀bílù sí wọ lọ́jọ́ ibùnú sẹ̀bílù sí mùsùlùmí mi náà àìkò rí ìrànlọ́wọ́ lọ́dọ̀ tiẹ̀ kò pé kẹ́lòmí ọmọ ìrànlọ́wọ́ ṣùgbọ́n mọ̀lẹ́bí rẹ o ìwọ nìkan ló jẹ́ mọ̀lẹ́bí sí ṣé gbogbo mùsùlùmí ló jẹ́ mọ̀lẹ́bí sí táwọn náà bọ̀ ṣàánú rẹ rárá o torí ẹ̀ kó ṣàánú mọ̀lẹ́bí rẹ o ó pé lọ́lá àti ládàá ju kó o sànù ibùnú sẹ̀bìlì lọ nítorí tó o bá sànù mọ̀lẹ́bí rẹ o wàá gba ládàá kó o ṣe sàrà ó sì tún rí ládàá kó o sokùn ẹbí pọ̀ nítorí o bá sànù ibùnú sẹ̀bìlì ó gba ládàá kó o ṣe sàrà náà lásán ni àmọ́ fún ibùnú sẹ̀bìlì ṣẹlẹ̀ ìtumọ̀ sí pé ká máa ro gbogbo ń tá a bá fẹ́ ṣe ká tó ṣe nítorí pé ọjọ́ ayé wò gùn rẹ́rẹ́rẹ́ níta sì ní kọ̀pọ̀ rẹpẹtẹ débi pé àyè wa lè gbà wá ká máa náwó ọ̀wọ́n bá bẹ́ńtín tá a ní níní náà tẹni tí ò ronú kó tó nà nítorí pé à ń bùkátà kí ládàá wọ́ pọ́ọ́ níta ní òtó nǹkan ọjọ́ tó lọ ń bù fún wa kọ̀ lọ títí ṣẹlẹ̀ yìí jẹ́ kó ti ṣe jẹ́ mìíràn ẹja dó ń bì báyìí. abẹ́lẹ́ wọn bẹ́ẹ̀ dá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àwọn òròyìn rẹ̀ tó ga jù ó fún alálẹ̀kùn àgbọ́yé nínú ẹ̀sìn wa wọ́n ràn wá lọ láti máa fa àwọn nǹkan tá à ń gbọ́yé sí wa o. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك oníbèrè mi láti Sango wọ́n ní ọjọ́ karùn-ún nígbà tí àwọn ti wọ ẹ̀wẹ̀ mọ́ra tó nígbà táwọn ti dágùn tó lè jẹun àwọn rí pé àwọn tó rí nǹkan sọ àwọn báwọn àwọn ti pẹ̀lú àwọn sọlá wá sí i. àwọn ti wẹ̀wẹ̀ jánábà àbí wẹ̀ háyì mhmm, pé nǹkan ti nǹkan oṣù ti tán. lẹ́yìn ọjọ́ karùn-ún sáà padà rí nígbà tí ìṣúná ti dúró. ẹ̀yin ló bá ti dájú pé nǹkan oṣù náà ni ìdájọ́ nǹkan sùn náà ni wọ́n fún pàápàá jùlọ nígbà tí àlàfo ọjọ́ márùn ti wà láàrin wọn bá ṣùgbọ́n nǹkan oṣù yìí sábà wá bá náà ṣe pé nǹkan oṣù tí máa wá lóṣù ọ̀tọ̀ọ̀tọ̀ so ṣùgbọ́n súnmọ́ kọjá pé ń ṣe ni nǹkan oṣù tí wọ́n fẹ́ máa ṣe ségesège báyìí látàrí pé bóyá àfọwọ́fà látọ̀dọ̀ wọn àbí kó sì jẹ́ pé látàrí àyípadà kan tí ń ṣẹlẹ̀ lára wọn tí èsì àwọn ṣàfọwọ́fà rẹ̀ àfọwọ́fà látọ̀dọ̀ wọn pé àwọn ń lògùn páwọn fẹ́ lóyún so ìtànpé family plan yẹn kò sí tàbí ṣùgbọ́n àwọn obìnrin tó máa ń lorú àwọn oògùn yẹn ó máa ń bí oríṣiríṣi àbúrú fún wa inú rẹ̀ náà ni ọ̀rọ̀ oṣù kọ́ máa ṣe ọ̀rọ̀ nǹkan oṣù kọ́ máa ṣe ségesège so ẹlẹ́ẹ̀kejì. So, ó lè jẹ́ látàrí àyípadà tí ń ṣẹlẹ̀ lára wọn tí èsì àwọn ni wọ́n ṣàfọwọ́fà rẹ̀ àyípadà yẹn máa ń wáyé látàrí pé bóyá wọ́n ṣẹ̀ṣẹ̀ bímọ nǹkan ẹ̀jẹ̀ bímọ ti dá nǹkan oṣù ò tí ì dúró lójú kan náà gẹ́gẹ́ bí ìtàtẹ̀yìnwá so yìí máa ń ṣẹlẹ̀ sóbìnrin báyìí tó bá jẹ́ pé kí wọ́n tó wẹ̀wẹ̀ jáná báyìí so àbí wẹ̀ nǹkan oṣù yẹn kápẹ́jọ́ méjì péré ni wọ́n fi rí nǹkan sùn tó fi wá dá lọ́sàn-án àtọ́jọ́ márùn-ún nǹkan sùn tún padà dé so níta sọ fún wa ni pé ọjọ́ méjì òun ẹ fi kún iye ọjọ́ tó bá tún wá nìsí ẹ wá wò sí iye ọjọ́ tẹ̀ máa fi ṣe nǹkan sùn tó bá yẹ pé ìjọ méjì tó wá tẹ́lẹ̀ o tó fi dá kó tó tún wá lẹ́yìn ìjọ márùn ìjọ méjì ló tún wá nìsí á fi méjì kún méjì odijọ́ mélòó odijọ́ mẹ́rin so ẹ mọ̀ wá sọ bẹ́ẹ̀ gbogbo ìgbà tí nǹkan oṣù bá ti wá ẹ fúnra yín ní ìdájọ́ pẹ́ ń sin nǹkan oṣù tí nǹkan oṣù bá ti dá ẹ wẹ̀ ẹ mà sí lọ eléyìí ni wọ́n ń pè ní at-talfiq at-talfiq iná ní kí nǹkan oṣù ọmọ ṣe ségesège obìnrin wa máa ka àwọn ọjọ́ tí nǹkan oṣù bá wá pé nǹkan oṣù ni ọjọ́ tí ó wá yọ kà wọn àánú mara yóò fi sin lọ nítorí kọ́ mọ́ bàa jẹ́ pé àsìkò tó yẹ kó sin lọ kó sin lọ. wọ́n bá àwọn ọmọ ìṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ tí ó kú lọ́jọ́ lẹ́yìn tó yẹ lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n wẹ̀. wọ́n wẹ̀ lẹ́yìn tó yẹ wọ́n bá àwọn ìṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ tí àwọn ìṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ ti di aṣọ náà kú. ṣé wọ́n ti sọ pé nǹkan oṣù wa lọ́jọ́ yẹn ń gbọ́ ló tó tún wá dá nítorí pé kò sí sọ láti kà tí nígbà tí nǹkan oṣù ń wá kò sí sọláàtì kankan tí ó sì nígbà tí nǹkan oṣù ń wá lẹ́yìn náà sọláàtì tí nǹkan oṣù ti ń jáde lásìkò rẹ̀ kò ní san sọláàtì yẹn padà nígbà tí nǹkan oṣù bá dà náà. wọ́n ti béèrè pé kí ni òfin Islam sọ lórí mímọ wọ ìbọ̀wọ́ àti ìbọ̀tún obìnrin kóbìnrin wọ ìbọ̀wọ́ àti ìbọ̀tún. Islam sọ pé kóbìnrin ọwọ́ bọ̀wọ́ kọ́wọ́ bọ̀tún kíláàsì. ní islam sọ ni pé kóbìnrin ó bo gbogbo ara rẹ̀ gbogbo ọ̀nà tó bá mọ̀ kó fi lè bóra rẹ̀ bóra rẹ̀ ọwọ́ kọ́ máa hàn ẹsẹ̀ rẹ̀ kọ́ máa hàn ọ̀sẹ̀ nídìí pé kọ́ wọ̀ bọ̀sẹ̀ kọ́ wọ̀ bọ̀wọ́ tí ẹ̀wù bá jẹ́ lambúlambù tí apá rẹ gùn ju ọwọ́ lọ ọwọ́ pamọ́ sínú apá so aṣọ sì ń wọlé àwọn lè ṣe nígbà táwọn bá ti rí gbogbo táwọn bá ti rí sọláàtì ọkàn òkín sí lórí sọláàtì yẹn. kèésù nìkan èèyàn púpọ̀ náà ni tó bá ti bẹ̀rẹ̀ sọláàtì ọkàn wọn èsì ń so ṣùgbọ́n ẹ̀yin lẹ́kọ̀ọ́ ọkàn yín níjànú pípé ìdí sọláàtì nìkan wà rántí pé wájú ọlọ́run ẹlẹ́dàá wa la wà so a sì ní rí ládàkà kan lára sọláàtì wa yìí àfihàn bíi tá a bá fi ronú ọlọ́run ẹ ronú nípa ọlọ́run àfi lórí ìrùkú ẹ̀yọ kan péré ládá eléyìí nìkan lẹ́nu torí ẹ̀ ló ti jẹ́ pé àdéhìí náà fi hàn pé ẹ̀ ṣe sọ láti kẹgbà ládá rẹ̀ pé kò sí ẹni náà so àmọ́ ẹ máa gbìyànjú láti kọ́ka yín dànù ìdí nu tó fi jẹ́ pé àtùmọ̀ ṣe náà fìlà náà torí gbogbo bá bá ṣe pẹ́ láyé tó tẹ̀sí sí gbogbo sọ̀lá yẹn ẹ̀ lè gbá ládá rẹ̀ pé so náà fìlà náà lọ́lọ́wọ́n bó fi pé ládàá ọ̀ràn yẹn fún wa ń jọ gbé ndà òkè yà náà. ẹbí rẹ ni ìbáàgbà tí a sọ̀rọ̀ nípa ẹni tó bá ra ẹrú kó lè máa bá a sùn lójú kan béèrè ipe tí ẹni tó bá ra rọ́bọ̀tì obìnrin tó lẹ́tọ̀ kó máa bá a sùn. rọ́bọ̀tì báwo ó máa tẹ̀sẹ̀ pé èèyàn jọ́ da rẹ̀ ọlọ́run má jẹ́ eléyìí ẹ̀ ṣe béèrè ó náà mọ̀ pé béèrè tí ọ̀dà ló ń béèrè Islam ọgbà kó kìdí rẹ bọ kankan àfìdí ìyàwó rẹ eléyìí ń jẹ́ bó ṣe jẹ́ ọ́ àkìdí bọ rọ́bọ̀tì má tẹ̀sẹ̀ pé èèyàn ọgbádùn ẹlẹ́ni tí bá ń bá rọ́bọ́ọ̀tù sùn sọ ma ti sọ fáwọn ńlá kan wọ́n ní sọ ya wèrè ni wọ́n rò pé yé wa wọ́n ní sọ ya wèrè ni ọlọ́run máa yà wá ń wèrè ìjọba ìṣèjọ bẹ́ẹ̀ náà lẹni tí ń fọṣẹ́ gbòdì àbí ń fi para gbòdì igbó nǹkan máa dàmíra láì jẹ́ kó níyàwó lọ́kọ àwọn eléyẹn àwọn náà lọ́lọ́run sọ pé fàmìlì bìtọ́kọ̀ ọ̀wọ́rọ́ ẹ̀dẹ́rì. فأولئك هم العادون بين لنتين باروبوتي سون àwọn ọ̀daràn làwọn eléyìí àwọn tó ta ẹnu àlọ́ lọ náà gbàtí èsìké rọ́bọ́tù bàbá wa bá sùn tán fi bí wa àbẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ ìjà bó sì. rárá àṣẹ lórí ìyàwó rẹ lórí ẹrú ìyàwó rẹ báwo ìyàwó rẹ lọ láṣẹ lórí tọba fọkàn ẹrú ìyàwó rẹ pinrin ọ̀daràn àbí tọba jẹ pé ìyàwó rẹ bùn lẹ́rú rẹ nǹkan mìíràn gẹ́gẹ́ bí sàràtà ìyàwó anabi ibrahim alayhi salam bó ṣe fún ibrahim ní hajara ẹrú rẹ ní hajara ó bùn anabi ibrahim alayhi anabi ibrahim baalu ló fi bí anabi ismail alayhi salam.